محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba ẹni ká sọ pé alhamdulillah ẹjá tó sọ bẹ́rẹ̀ ká sí alhamdulillahi rabbil alamin ọba tí ó tún jẹ́ ká pàdé ní dédé àkókò yìí níbi tí tafsir ti máa ń wáyé ní dédé àkókò yìí láti gbàtà ti bẹ̀rẹ̀ Ramadan súrà tí a wà náà ni a pè ní súrà tó Ali Imran lánàá tí a sì dúró níbi àyà èyí tí ṣe ọgọ́sàn-án àyà one eighty níbi tí ọlọ́run ọba àlékè ọlá tó ti ń jẹ́ yé wa nínú ìjìyà. eléyìí tí ó máa bẹ fún gbogbo ẹni tó bá ya ahun bákan náà fúnra wa tí tíyà náà oṣù pọ̀ tó bá nì ọlọ́ni wọn ó jẹ̀yà láyé pàápàá jùlọ ìyá àtijọ́ gbẹ̀dẹ̀ àríkìyàmà àwọn fúnra ara wọn ti yà jẹra wọn láyé ṣùgbọ́n wọ́n wà lọ jẹ ìyá tó tóbi

gbogbo ẹ̀ pátá ọlọ́run sọ di ejò ẹ̀rí kan tẹ̀wá wo méjì òun ó ṣe tóbi tó ọlọ́run àgbẹ̀ kọ́ wọn lọ́rùn yóò máa sá jẹ níjọ́ náà lọ́rùn àti gbogbo àwọn àtúmọ̀ míì tó tún ní náà bákan náà lẹ́yìn tó ṣe wípé eléyìí tó ń tọ́ bà mí lẹ́rù ó yóò wá jẹ́ títí wọn níjọ́ gbẹ́ndẹ́ àlìkìyàmà irú ìyá yìí yóò jẹ́ títí wọn níjọ́ gbẹ́ndẹ́ àlìkìyàmà ṣùgbọ́n kí ló fà á tí àwọn òbí jẹ́ ti wọn ṣékèèṣe yìí pé àwọn ni wọ́n fọwọ́ fà á ni wò ó bínú bá ní ẹ kéde mo lóye díẹ̀ kó di lọ́kẹ̀kọ́ mi. kí ló bá tíyà náà fi pọ̀ tó báyìí bí kò sí pé aburú tó wà ń bí nǹkan táwọn náà ṣe náà ló fà. lánàá ṣàlàyé wípé aburú tó wà fún olórí òjòrí ó wà àǹfààní tó wà nítorí àǹfààní tí ò ní kan ni aburú tí ó bí sáwùjọ eléyìí láti sọ fún àwa yìí pé ẹlòmí ọ̀sà dédé ya olè ebi ló pa débẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé àgbẹ̀ pé wọ́n tẹ́bi bá ti wá pa kí wọ́n náà máa jalè o àmọ́ tó wáyé pé ní tẹ́bi ń pa lọ́wọ́lọ́wọ́ gbà tẹ́bi ń pa yẹn tó wá rẹ́ nìkan tó sì yọ sàká fún àbí tó rẹ́ nìkan tó ta lọ́rẹ á rí wípé kò tiẹ̀ ní ronú pé wọ́n jalè nígbà tó yẹ pé nítorí tó fẹ́ jalè náà ni àìní ìyà ebi ti ń pa òun náà ló fà tó fi lọ jalè torí ìdí eléyìí káwọn wa wo báwùjọ wa ti dà lẹ́nìí kidnapper olè afinisowó àwọn ata ẹ̀yà ara ọmọ ènìyàn kódà dépò pé orí màálù ó sì wọ́n ju èèyàn lọ lásìkò táwa yìí bẹ́ẹ̀ sì ni díyà péyàn pààyàn nínú sẹ̀rá islam wà kékeré kọ́ o nínú sẹ̀rá islam kí ni ànábì pé ọgọ́rùn-ún ọgọ́rùn-ún kódà àwọn àbá àkàntọ̀ pé kátó pé nínú ọgọ́rùn-ún àwọn fọ́tì bẹ̀ẹ̀bẹ̀ pé fọ́tì yá ni tó tún lè kẹ́ni tó tún lóyún nú àbá kéèyàn wá lọ lè fálù iye ọgọ́rùn-ún rànkúnmí kéèyàn wo iye tí ó jẹ báyìí nísìn pẹ̀lú táwọn yẹn ń ta dindi orí èèyàn tí wọ́n ń ta ní thirty five thousand naira ẹ máa gbọ́gbọ́ púpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa rírì kúrì kò sí tó bí eléyìí náà o ẹ̀yin olówó wa náà kópa ń bẹ̀ o nígbà tó ṣe pé káwọn yẹn sá máa ṣe yẹsà yẹsà fún yín nìkan òun lẹ́yìn bùkátà. torí ìdí ibi kan náà ní tí wá bẹ̀rẹ̀ ní tí wọ́n náà ní bó ṣe ma yẹn wọ́n náà má yà àwọn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orí anábì sallallahu alaihi wasallam anábì ní oúnjẹ èèyàn méjì ó tó yàn mẹ́ta jẹ èèyàn mẹ́ta ó tó kama kọ́lọ̀ ń ẹnu sí wọn àwọn wá mú àwọn nǹkan mẹ́ta kan wá jáde lábẹ́ ọ̀rọ̀ yìí tó ṣe wípé ó yẹ kí èmi àti ẹ ká páyà ká má sàún ká má yàún níbi ètò ọ̀ràn ọba àlejò ọlá tó ní kase ká má yàún níbi ètò jẹ́ náà tá a mà sí sọ́dákọ̀ ètòjọ́ náà yàn òun náà zaka káwọn ya ahun nígbà tá a bá ní lọ́wọ́ káwọn náà ká mọ fọ́mọ làkejì wọ́n ní tá a bá wò lákọ̀ọ́kọ́ ánàlẹ́bí ìndàú fìyẹ́dì pé ó ti ń bẹ lọ́dọ̀ rẹ tó ní lọ́wọ́ tó fi ń sahun tó ń kó pamẹ́ yìí wọ́n ti ní ìmá ọlá ọlọ́run ni torí pé tàbá wọ́n náà bá lè kọlá náà sọ bẹ́ẹ̀ fún wa nínú ayàtàkà ìpé kẹ́nẹ́ òkè lówí wala yahsabanna alladhina ọ̀dà wọn ẹwọ́n láwọn lè wí ó ní nínú ọlá ohun tó hùn wa lọ ọlọ́run sí ọlọ́wọ́ bá tó wá ṣe fún ọ ọ wá pa ọ́ láṣẹ oníkọ́ ọmọ náà ìwọ wá ń ha mọ́wọ́ ọ̀nà kéèyàn kọ́ lọ mọ̀ yìí pé ìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ ń dẹ̀ra ọlọ́run ni láwùlà bọ́tùlù láyà alẹ́ ìwà ìsáàni bí ìbá ti sọ́lá ọlọ́run àti ọba tó ta ọlọ́rẹ̀ nǹkan yìí lámúyẹ́sí ilé àyíntí ń bẹ lọ́wọ́ rẹ̀ yọba ti dọ́dọ̀ rẹ̀ ìbọ́lọ́wọ́ bá náà ló ti tọ́ lọ rẹ̀ ọlọ́run tó wá fi tọ́ lọ rẹ̀ òun náà lọ́wọ́ níkọ́ ọmọ iná òun ló níkọ́ yọ sàká òun ló níkọ́ ìjọkọ̀ yọ tó jẹ́ sọ́dákọ̀ kò sí ká tó ṣe ń bẹ̀ ọlọ́run bá tó sì ta ọ rẹ̀ òun náà ló ní kó ṣe eléyìí bẹ́yẹn bá lọ mọ̀ ọlọ́wọ́ bá lékẹ́ ọlá ó sì sọ fún anáàlùkọ́rán láwọn àyè ń pè wà á sìn káàmà áṣánà láwọ ilẹ̀ bọ́lọ̀ ti ṣe dáadáa sí wọ́n náà yẹn ó yẹ kí wọ́n náà ṣe dáadáa padà sọ́lọ̀ tó pa ọ́ láti rí. bákan náà wọ́n fẹ́ jẹ́ káàmà yìí pé gbogbo ẹni tó bá mọ̀mọ̀ dájú annama biyadi wà fọ́túnúmínà là wípé tọ́lọ́ fún ìyọlá ọlọ́run ni lámì yẹmúná alifọ́dúlá alẹ́dì láyàdúró kò ní ọ̀nà ọ̀la tọ́lọ̀ ọba àlékè ọlá fún yìí eléyìí tí o lè kó nira kankan bá báyìí àǹfà wò kódà yóò kàn tún ṣe láǹfààní yóò tún sáǹfààní fún ni fi kọ́lbì i wà máàlì i nínú ọkàn ẹ̀ àti nínú dúkìá rẹ̀ yẹn tó bá ná tọ́yọ̀ yìí tọ́jọ́ ọ̀ràn yẹn ti ṣe sàká tó jẹ́ tó náà yìí tó jẹ́ sọ́dákọ̀ eléyìí tọ́lọ́wọ́ bá àlékè ọlá tó ṣe lójú kòkòrò kó ṣe téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ kò bá ti sàwọn o torí pé nbí kọ́ yìí dúkìá yóò ṣe kíni dúkìá yóò máa pọ̀ sí i bákan náà ìgbàgbọ́ rẹ̀ náà máa lékún nínú ẹ̀mí ẹ̀ eléyìí ọ̀rọ̀ mi kọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé ọ̀rọ̀ àfáwà ibùdó nasir àṣẹ ìdí ni wọ́n lẹ́ni tó bá ṣe eléyìí wọ́n láàrí wípé eléyìí ó lékún nínú wọn wà ziyaratu imanihi wà hifdu u minal afat abẹ́rẹ̀ nǹkan ayé hifdu malihi minal afat ìgbàgbọ́ ọ̀dọ́ máa lékún òun làǹfààní tó wúlò fún nínú ọkàn rẹ̀ bákan náà èyí tí ó wúlò fún dúkìá rẹ̀ òun náà lèyí tó yẹ pọ́nà ọba àlekè ọlọ́ba fi dáàbò bo àwọn dúkìá rẹ̀ àbá ibùdó náà sẹ̀rà sèdí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú tó yẹ kọ́ mi èèyàn mọ̀ tó ṣe pé kọ̀bá sì ṣe lójú kòkòrò kọ́ máa sahun kọ́ máa háwó máa wá èyí tó jọ́ra yẹn ọlọ́run tó pa aláṣẹ kó máa yọ èyí tó sì jẹ́ ènì náà kọ́ máa ṣe kẹ́nẹ́ kọ́ máa na àti ṣe sọ́dákọ̀ wọ́n ní ana ada lẹ́dí ibi yádi ibá àdékò lè gbogbo tí ń bẹ lọ́wọ́ ń kálukú pátá tọ́lọ̀ fún wa tó fẹ́ ká ná téèyàn fipamọ́ yẹn kó máa yẹ pé ìlàlá nǹkan yọ padà padà sọ́dọ̀ ọlọ́run ọba ń jọ kan o gbogbo yọ padà sékẹ́nẹ́ gbogbo yọ padà padà sọ́dọ̀ ọlọ́run ọba ń jọ kan lẹ́yìn tó yẹ kọ́ lọ́wọ́ bá ọlá tó eléyìí náà nínú ní parí kí ló fi sọ ó ní ká lọ mọ̀ pé wálé láì mí sàmà wá ti wọ́n ọ̀. gbogbo tó ń yẹn ọlọ́run yóò pa gbogbo padà padà sọ́dọ̀ òun jọ kan. ìwádìí tó wà náà torí ìdí eléyìí tẹ́rùbá máa yí pé gbogbo ń tọ́lọ̀ fún un lọ́lá yìí yẹ́rìgẹ́ yìí lọ́lá gbogbo ẹ̀ padà padà sọ́dọ̀ ọlọ́run wọ̀yẹ̀rí tù ọlọ́run ló tù padà jogún gbogbo ẹ̀ wà ó wà ọkọ ìrọ̀lú wa rí sí òun ló lóore ju ẹni tí jogún ẹni ìdẹ̀ tí yẹn bá mọ̀ bẹ́ẹ̀ fàlàmánà lè bókòl àwọn sísè onítùmọ̀ ń gbà yẹn kọ̀ yẹ kọ́ ọmọ sáwọn pẹ̀lú kẹ́kẹ́ tó wùkọ́ náà bà lè kọ́ láwọ́ fún ọ ní nǹkan tó ṣe pé wúwà záìl wúwà mọ́dá wúwà záìl kí ni tó mọ́ záìl ìyẹn ni pé nǹkan wọn kú lọ́wọ́ rẹ̀ ńjọ́ kan pàyàntẹ́ kiri ìlà àgọ́ èrè yóò tó bọ́ sọ́wọ́ ẹlòmíì tó jogún rẹ̀ ẹ̀ lànà ìdíkọ́ àwọn sábà jọ́njọ́ kan ànábi ni tí owó ara yín lẹ fẹ́ràn jù ni àbúwẹ̀ tó jogún yín àwọn sábà ní àá <laughs> ọ̀rọ̀ tá owó ara wa báwo owó ẹni tó jogún wa bó owó ara wa náà la níbi ni sẹ́wọ̀n yìí pé owó titi yín òun náà ni èyí tó bá ti ná ti jẹun náà ni tiẹ̀ o èyí tó ná tó fi jẹun èyí tó ná sójú ọ̀nà ọlọ́run òun náà lówó tiẹ̀ torí pé ìtọ́ ọ̀nà tó fi jẹun ó ti tán ó ti lọ́n tiẹ̀ ṣùgbọ́n ìtọ́ ọ̀nà sójú ọ̀nà ọlọ́run èyí tó jẹ́ ọ̀ràn yọ èyí tó sọ́dákọ̀ tó ṣe ìran ọmọlàkejì lọ́wọ́ tó ọ̀nà lọ́wọ́ pẹ̀lú tó ní eléyìí ní kíni o eléyìí lówó tiẹ̀ torí òun yọ padà sẹ́kù sọwárí tó ń kó pamọ́ yẹn kéṣe tiẹ̀ o má lù wà àríṣe ni tí wọ́n bá ti kú tán làwọn kó tó mọ̀ jà sí i tọ́ba ti kú tán làwọn kó tó mọ̀ jà pé ah ọ̀gbọ́ ha láti ẹsẹ̀ ra mọ́tò yẹn mọ́tò yẹn lè gba èmi máa gbé mọ́tò yẹn tọ́ba yẹn tó bọ́ sọ́wọ́ bí táwọn tó bí wọ́n ti pín gbónú Islam wàhálà tó dé wọ́n tún bọ́ sọ́wọ́ bí táwọn ti mọ̀ bẹ́ẹ̀ ti pín gúnnú Islam wàhálà tó dé wọ́n tún mọ̀ sàfíra wọn nítorí wọn kó jọ tó ń ṣe wàhálà tó torí ẹ̀ tó ń fẹ́ lọ́hùn nìyẹn o tó tún bọ́ sọ́wọ́ àwọn kan táwọn tó mọ̀ jà sí kódà gbogbo ntí wọn ò lébi ṣe àti ntọ́ da àti ntí ọ̀dà tó lè fi ṣe wọ́n wà bọ̀ fi se sọ́kárí bàbá ìtàn wọn bọ́ sọ́wọ́ ibi tó tún yá fáwọn tí báyà àwọn ọmọ tó ní náà gan báyà táwọn òbí kíta táwọn òtí ẹ̀ nídìí ẹni pé àgbègbè lè dé àwọn àkójọ yìí tọ́jọ́ wọ gan lójú yẹn táwọn tó ń rí gẹ́gẹ́ bí rubbish mọ́tò ní àbá ń lò yìí mọ́tò ta lọ́fẹ́ lo àwọn alo eh, tibut one ninety ẹ̀tú sọ tó ń kùn lọ́dà ẹgbẹ́ tuntun ta ló nídìí eléyìí mọ́ lásìkò yìí ibi táwọn mẹ́tìsì wà ibi táwọn oríṣiríṣi àwọn kan àwọn mọ́tò mi ìtọ́jọ́jú tó wà àwọn èèyàn ní bùkátà sí ìhun mọ́ wọn kà fílẹ̀ ń bẹ́ òní òwe sì lẹ́bi nílé mi ilé ńláńlá lánàá gbogbo ẹ ti dẹgẹrẹ mi tìdé òsì fẹ́ wó tán torí pé léwọn ọ̀jọ̀ àwọn ọmọ lójúmọ́ torí ìdí eléyìí tí wọ́n sì ń kówó jọ tó ń kó pamọ́ tó ọ̀fẹ́ ná sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá òun nìyẹn o tẹ́rú bá lọ mọ̀ yìí pé nítorí òun kó pamọ́ yẹn sàyẹ̀rì sùn gọ́ èrù ẹlòmíì yóò jogún ẹ wàyàntẹ́kìlù ìlà agẹ́rì yìí yóò bọ́ kó lọ́wọ́ yóò bọ́ sọ́wọ́ ẹlòmíì irú ẹni bí ọba ti kíni o irú ẹni bẹ́ẹ̀ kò bá ti máa sa wọn. ẹlẹ́ẹ̀kẹta ní ọ̀rọ̀ tí wọ́n mú wá wọ́n ní òun ni wípé ntọ́ba ná yẹn àti kíkó pamọ́ yẹn tó bá yẹ kó bá ná òun yóò fi gba ẹ̀san dáadáa lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ kó bá kó pamọ́ náà ni òun yóò bí tí ó fi jìyà tọ́lọ́wọ́ bá àlekọ́lá ni wallahu bima ta'maluna khabir pẹ̀lú gbogbo tó ń kálukú bá sì kúkú ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ bá ti kíni o gbogbo ẹ̀ lọ́wọ́ bá rí eléyà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí afáwa ibnu nasir aseidi wọ́n tún pè wá sákìyèsí lórí eléyìí tó yẹ kémi àti ẹ kákìyèsí ní ìtẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé ọlọ́wọ́ba alá ó sọ fẹ́mi àti ẹ̀yí pé. Allahu سنذكر ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك ọlọ́run ọba àlejò ọlá ń sọ fún wa nínú àyà yìí káwa tún gbọ́ ìsọkúsọ ìwàkiwà eléyìí tó wà lọ́wọ́ àwọn yẹ̀wúdí tàbí mọ̀ yí pé tọ́lọ̀ ọba àlékè ọlá bá sọ lọ tó bá sọ bọ̀ tó jẹ́ ká mọ̀ yí pé nínú àwọn tó jẹ́ ọ̀tá Islam dójú ẹ̀ Yẹhudi jẹ́ kan wọ́n sì máa sọ ìsọkúsọ nípa Ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́wọ́ wà lọ́dọ̀ mùsùlùmí mi lénìí òun náà máa wò ó pé òun fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn òun fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tuntun létí àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ìsọkúsọ ni ó sọ. So kásọ ẹnu wa o kásọ ẹnu wa torí pé nǹkan táwọn eléyìí sọ ìsọkúsọ ní ọlọ́wọ́ bá àlekè ọlá ń sọ fún wa pé òun gbọ́n tí wọ́n wí òun gbọ́n tí wọ́n wí yẹn wá sí fúnra wa níbẹ̀rẹ̀ níbi àdìsí kan náà àdìsí anábì sallallahu alaihi wasallam àdìsí yẹn àdìsí àbáwá Abu ni kọ́lọ̀ ń kọ́ bá wa wọ́n jẹ́ kó yé wa yí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé ní mélòó mélòó nínú ọ̀rọ̀ eléyìí tí ó máa jáde lẹ́nu ọmọ anabi adama ẹ̀rí ọ̀nì innal abda la yatakallam bil kalma mélòó mélòó nígbà tẹ́rú òun á sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀rọ̀ tóun ti ń sọ yìí òun ò fún nítumọ̀ kankan ọ̀rọ̀ tí ń sọ yìí wàláì kò káàkún òun ò rí sí gbígbà tóun sọ̀rọ̀ kan tó le lẹ́nu ẹ̀ bàbá àbúrò ẹlọ́gbà ní ìsìn wa wọ́n kàn máa sọ̀rọ̀ jàùjàù lẹ́nu òun lọ́pàá tẹ́kàrí ẹlòmí ọ̀kan wo tuntun yóò sì kí ọlọ́run ló tí ò jẹ́ ẹlòmí owó tuntun yóò lòun fẹ́ sọ̀rọ̀ tó jẹ́ tuntun léjà àwọn yóò ah ọ̀rọ̀ lọ́sọ ìsọkúsọ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè mú jìyájú ọlọ́run ní sọ ànábì ló sọ̀rọ̀ ẹ̀ ká sọ ẹnu wa ká mọ̀ tí ó jáde èyí tó bá jáde tó jẹ́ ọ̀rọ̀ tó dáa tó jáde lẹ́nu wa dáadáa ni o lọ́rọ̀ tó jáde àgbàládá o turupa anabi ni innal abda la yatakallam ẹrú ò yé máa sọ̀rọ̀ jáde lẹ́nu bẹ̀lẹ̀ kẹlìmà pẹ̀lú tọrọ yìí fi ń wá tọrọ náà sì lọ àpò yọnu ọlọ́run bẹ́ẹ̀ ni láyò lè kíra abáàlà ọ̀rọ̀ tó ń sọ yẹn kò fún nítumọ̀ kankan òun ọ̀ka ọ̀rọ̀ tó sọ yẹn kún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó sọ yẹn yẹ́rùfà ọlọ́ òbí adarajà ọ̀rọ̀ tó sọ yẹn lọ́wọ́ gbé ipò rẹ̀ ga níwájú ọlọ́run yóò fi dẹni gíga níwájú ọlọ́run yóò fi dẹni ńlá níwájú ọlọ́run yóò fi dẹyàn pàtàkì níwájú ọlọ́run bẹ́ẹ̀ àrẹ́bìtún ni ìdàkejì ẹ̀rẹ́ o wà innal abida la yatakallam ẹrú ló tún níyà kò níbo yóò tún máa sọ̀rọ̀ bákan náà o ẹ́ min sukhutillah ọ̀rọ̀ tó sọ yẹn yóò sì bọ́ sápò bínú ọlọ́run ẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn yóò bọ́ sápò bínú ọlọ́run torí pé nítorí sọ ìsọkúsọ ló sọ irú ẹ̀ nìyí táwọn Yahudi sọ yìí irú ẹ̀ nìyí táwọn Yahudi sọ níbi ayé àtàbí káyì láyò lè bá a là bẹ́ẹ̀ lẹ́lòmínà ọmọ sọ̀rọ̀ ẹ̀ ń ta kò ní fún onítùmọ̀ irú àlẹ́ tó gbajúmọ̀ tá a ti máa sọ fúnra wa yẹn kọ́ ọ̀pọ̀ máa yin àwọn kan máa yin wọn láwọn yin ọlọ́run wípé ọba kẹ́ni o ọba òkó mi ẹsìn dàálé ẹran ọlọ́run kókó ìlà àwọn nǹkan báyẹn púpọ̀ ọba abetí lukára bí ajere ẹgbà àwọn èèyàn níka kún pé ọ̀rọ̀ náà làwọn kan sọ báwọn èèyàn kan sọ náà ni gbogbo àwọn ìsọkúsọ nú ọ̀rọ̀ tó yẹ pé àbùkù ni kéèyàn máa fi rú nǹkan bẹ́ẹ̀ ròyìn ọlọ́run ọba ti kẹ́ lómi ọkọ̀ wo sùnsùn kókè à ọlọ́run ṣe gbìjà ọlọ́run ṣe gbìjà ọlọ́run gbìjà ọlọ́run bá sí ọlọ́run bá gan ìta ń ṣe gan ọlọ́run bá yọnu sí kọ́kọ́ ọlọ́run bá yọnu sí bàjẹ́ nínú tọ́lú bí ọlọ́run bá nù ni àbí ìsọkúsọ táyà lómi àwọn àdé àá ah, ẹni ẹni ẹni ẹspo ọ̀dà ẹni kéèyàn máa gbẹ́spo kéèyàn máa jẹ́ ansáwò àá sọ ansá fún yàn ọlọ́run gan lọ́kọ́ sẹ́ńtó òun lọ́kọ́ gbé fún ànábì ádámà ìjọ kìíní àná abẹ́nìkan kódà láàrin tó náà àti ọmọ sọ bẹ́ẹ̀ ẹni tó kéwú díẹ̀ ni torí pé yóò lọ mú àyà kùránì wá pé ni wà allama ádámà àsìmá àkúlà á súnmọ́ àrọ́dọ̀ wọn alàlì màláìkà àbàkọ́là á ń bìí níbi yà wùlà abẹ́nìkan ọlọ́run ní káwọn màláìkà sọ àmàláìkà ọmọ ó sì ti sọ fún ànábì ádámà ẹ tó kàn sọkúsọ lọ ń sọ tó bá mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó bá sì mọ̀ bọ́lá ti gbé ọ̀rọ̀ ó sì dákẹ́ ó dákẹ́ ni gbogbo àwọn kan tí ò yí ọ nínú bọ́lá ti gbé àwọn òfin kẹ́kalẹ̀ ọmọ wa lọ lè sọ bálabàla láti lè fi báàkì ìbàjẹ́ kó kálukú wa ká sọ̀rọ̀ àmbẹ̀ o ká sọ̀rọ̀ o àpájú làwọn tá a jọ ọmọlé kéwú táwo pa fẹ́ sọ kankan dẹ̀tọ́ torí kankan tá a fẹ́ gbà táwo pa fẹ́ dájú àwọn èèyàn kan kankan láti lè pé kí ọ̀rọ̀ tiwa àbí ìfẹ́ inú tiwa kan kó lè fìdí múlẹ̀ lójú wọn. ìwé ní táwọn Yahudi dánwò yìí anábì sì ń sọ fún wa yìí pé mélòó mélòó orú ọ̀rọ̀ tí ó jáde bẹ́ẹ̀ tí ó lọ bọ́ sápò bínú ọlọ́run. láyò lè kí la abáàlà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ò ní ká fún o wọ́n kàn rò pọ̀ kà sọ̀rọ̀ lásán ni kọ́dà táwọn yóò tún rẹ́rìn kọ́dà omi owó tún lè jáde owó tún lè jáde nígbà téèyàn wọ́n sùn sọ ní áà ẹ̀yin aláṣọ ah, ah, àǹkárá ọlọ́run dákọ inú alukur'an aa ẹ̀ka nǹkó àǹkárá ọlọ́run kan òbínú sí ọlọ́run kan láìkẹ́ ẹ̀rẹ́ sí kí n tó sọ ayé àtọ́ sọ ẹ̀kọ́kọ́ wá dáwọ́ ẹ̀ àyàn náà tún jó tó fún wa wọ́n fún wa wa mú ti dákọ̀ àǹkárá wá jáde náà ẹ ankara aswad ṣé lárúbáwá ni ankara ni tó fi jẹ́ pé ankara aswad jọra wọn subhanallah àwọn èèyàn ń bẹ́ẹ̀ tẹ́ bá dé ta wallahi ẹ máa rí ẹ̀yin náà ẹ máa wò ó bá dé gbòòrò ìkan sojú mi jọ kan kọ́lọ́nkọ́ àforíjì àfà náà àwa lóde kan jọ kan ẹni yìí wá jẹ́ ọmọ yìí nísà wọ́n a ẹ̀yàrá àníṣà ọlọ́run dákọ̀ nínú alukurani ọlọ́run máa yìnyín pọ̀ ẹ̀yàrá àníṣà ọlọ́run dákọ̀ nínú alukurani kọ́kọ́ sọ wẹ́ẹ̀ náà <laughs> nígbà tí wọ́n lọ lè wò ó wá wá tì wọ́n wo tó ṣe mú jáde yìí tiẹ̀ rí tó ti jọra wọn ìrí ìríbi tí nísà ti wà lọ́wọ́ lábí dọ́là lè mú bí àkọ́kọ́ náà kò jọra wọn ìní ìní wa já yá òkú wa ní ìní dà subhanallah ewu tó ṣe ọjà ha ọjà dànù ìní adálà wà ní ìní dà ọjà ògbẹ̀dà ọjà lura wọn àtọ̀ náà tó wá rẹ́rìn pẹ̀lú ọlọ́run bá ṣẹlá fún mọ́mọ́ àkúrẹ́ mọ́mọ́ àkúrẹ́ ń bẹ̀lẹ́ ìjọ mọ́mọ́ àkúrẹ́ ah,

táwọn kan yanu pàkà tí wọ́n sọ ẹ máa ń gbà mí ẹlòmí náà sọ pé ẹlòmí lè sọ pé òun mọ̀ tọ́lọ̀ wọn ọlọ́run sá ìmọ̀kẹ́ ẹ nǹkan ó sàbìtà ìmọ̀kẹ́ sọ́dọ̀ ọlọ́run ìsọkúsọ làwọn yẹn máa ń sọ wọn làwọn ń sọ̀rọ̀ irú bẹ́ẹ̀ lèyí táwọn yẹ̀wùdí náà sọ tó sì bí ọlọ́run ọba nù yìí ẹlòmí àníṣẹ́ àwa mọ̀ tọ́lọ̀ wọn yóò mọ asa àfi ti àyè màkà sọ́dọ̀ ọlọ́run ọba wúrọ àwọn nǹkan wọ̀nyí wàláyé òbí ọlọ́run ọba nú o ká jẹnà sí o ká lẹ́kọ̀ọ́ bá ká ní àdáàbù máa wà àdáàbù máa wọ yìí làwọn yẹ̀wù dípò fo wọn bó tilẹ̀ yìí nìkan ni wọ́n ti sọ wọ́n ṣe ń tọ́jú náà nígbà tí wọ́n fẹ́ sàlàyé àyà yìí kakọ́ gbọ́n tọ́lọ̀ ọba àlekè ọláwíná ọlọ́ni làkọ̀dí sẹ́mi Allahu qawla alladhina qalu inna Allaha faqir. làkọ̀dí sẹ́mi Allahu qawla alladhina qalu inna Allaha faqir. ọlọ́run ọba àlá ọlọ́run ní mo ti gbọ́ ọba tó ṣe yí pé kò sì sẹ́ni máa kẹ́tí kó tó gbọ́n tẹ́dà ń sọ ọlọ́run ní mo ti gbọ́ jàmá ẹjá lọ mọ̀ wípé ìgbọ́wọ́ tọ́lọ́wọ́ bá ọ̀dà bí tiwa tí wọ́n bá ń bẹ́ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ ní sẹ́ni ìwé tó bá tún bọ́ sọ̀rọ̀ ní ìsìlọ́mọ̀ sọ pé kíni etí ègbégi abẹ́rẹ́ pé yorùbá máa sọ bẹ́ẹ̀ etí ègbégi bẹ́ẹ̀ sì ní lóòótọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá gbogbo wa bá ti pọ̀ tó yìí bá ti pọ̀ tó nu mọ́sáàtì yìí gbogbo aká máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run gbọ́ gbogbo lẹ́ẹ̀kan náà yàrá ìgbà sọ pé Allahu akbar. níjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alayhi wa sallam òun ló bí suratul mujadila. ìyẹn àbáwa. áósí bùnú sọ́ọ́mì tàbẹ́kọ́. wọn àtìyàwó ẹ̀ ọrọ kan wáyé nínú ṣe sí alárúbáwá máa ń lò ń jọun láti fi dọ́gbọ́n kọ obìnrin lẹ̀ wọn àti níjẹ́ kọ lọ wọ́n máa fi pọ́nìṣì obìnrin máa fi jẹ obìnrin gbà náà ni. wọ́n sọ pé táwọn bá tún borí ẹ orí ìyá àwọn làwọn gùn ẹ̀yìn ìyá àwọn ìtumọ̀ rẹ̀ ni wípé wọn ò ní súnmọ́ obìnrin yẹn mọ́ wọn sì níjọ́ lọ. ìgbà tí ìrùsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ bàbá wa ó sí ibùnú sọ́ọ̀mì wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ ìyàwó wọn tá a mọ̀ sí Khawla bíntu Sálàbà àbẹ́ẹ̀kọ́ ni ìyàwó Khawla tó bíntu Sálàbà níjọ́ náà lọ́hùn.

قد سمع الله قول التي تجادلك في زوجها ọlọ́wọ́ bá lè fi ọlá ní ọlọ́wọ́ ọlọ́wọ́ bá òun ti gbọ́ ọ̀rọ̀ nípa arábìnrin kan. قول التي تجادلك في ni Khawlatu bíntu Sálàbà tó mú ọ̀rọ̀ ọkọ rẹ̀ tó mú wádà nẹ́bí sallallahu alaihi wasallam eléyìí fi hàn wá pé nù nigbata bá rí nǹkan tó omi òtó àbí nǹkan tó jẹ máa lámàrí ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn lọ fi tó ẹni tó jẹ́ olórí ẹlẹ́sìn àbẹ́ni tó jẹ́ olùmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó bá yẹn yanjú ẹ̀ ṣùgbọ́n ká sọ̀rọ̀ aláìta wà lẹ́nu ẹni tẹ́ lọ fọ̀rọ̀ lọ náà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ fọ̀rọ̀ lọ àwọn wọn ọ̀pọ̀lọpọ̀ ọnú lémi ìdá oró ọ̀dà gẹ́gẹ́ lẹ́ni látara àwọn tí wọ́n lọ fọ̀rọ̀ lọ ẹni tẹ́ lọ fọ̀rọ̀ lọ ẹjọ́ jẹ́ ni ti súnà nẹ́bi iye síbẹ̀rù ọlọ́run bẹ lára ni olùbẹ̀rù ọlọ́run ọba bẹ̀rù ọba jù yánà ọlọ́ba pàpà jù lásìkò tí wàá ó wá ń sọ bí tí ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tá sọ níbẹ̀rẹ̀ ló gbé lọ pé ló fi Aisha ni ẹ wọ́n lọ́nà ìtọ́ni tàhàwùrà kùmá etí jẹ́ tàhàwùrù ni ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tó ṣe pé bẹ́ẹ̀ ṣe jọ jòkólẹ̀ etí kẹta bẹ́ẹ̀ mọ́ gbọ́ láàrin bẹ́ẹ̀ méjì ti ń sọ ó sì yín Aisha ni bóun ti àti ìyá wa máwúlá yìí tó níjọ́ náà ìyá wa ṣàlùwọ̀ ọ̀gbọ̀n táwọn méjì sọ. ó wá ní tó yà òun lẹ́nu ni wípé mímọ́dá mẹ́fà òkèlè out láti àlè ara ti ọlọ́run lọ́hùn ní táwọn méjèèjì sì ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó sì gbọ́ táwọn méjèèjì. wọ́n lọ tọ́wọ́n lọ parí ẹ̀.

nítorí bẹ̀rẹ̀ ọ̀nà ló parí ẹ̀ ó wá sí ká mọ pàtàkì pé ó fún wa níròyìn pé òun ń gbọ́rọ̀ ìgbọ́rọ̀ tó wọn lọ́wọ́ sí yàtọ̀ sí anybody kódà kétí ọmọ dùn ọ́ kí nǹkan kọ́ ọmọ sí ọ létí bẹ́yìn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ púpọ̀ ò lè gbọ́ tómi àtẹnìkan máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdíkọ́ wá kó létí títí kó létí tó tóun mi ò bá ti lòkè ó lè gbọ́ ò òun nìyàwó àìsàbídìí ẹ̀ múlẹ̀ òun súnmọ́ òun ọ̀gbọ́ ohun yẹn lọlẹ̀ dépò fún wọn gbọ́ ibẹ̀ ló wá gbàgbọ́ yẹ pé ajẹ́ sí pé ọlọ́wọ̀n ọba iná ń lọ àà torí ìdí eléyẹ̀kọ́ ni fúnmi àti ẹ náà tọ́nà ọba àlékè ọlásọ̀ ń bí wípé lápọ́dísẹ́mi ọlọ́ ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ń sọ ń jọ náà tí wọ́n yanu pàkà tí wọ́n ní iná lọ àbákí ṣùhánàlá wọ́n ní ọlọ́wọ́ ọba ọba aláìní lọ́lọ́run ṣùhánàlá à ọ̀rọ̀ ibi ọlọ́wọ́ bá nú wọ́n ti sọ tọ́jú ọmọ bẹ́ẹ̀ náà rí nínú ààyè mí nínú alukur'an bá a lọ́nu sùlátù maida àyà sixty four ọ̀kọ́ láti yẹ̀wúdi yẹ́dùn lọ́ àmàgìlúlà àbẹ́ẹ̀kọ́ ni ọlọ́bìnú ọlọ́bìnú ọbọ́nú sọ̀rọ̀ tí wọ́n mẹ́rin àyà 64 àyà 64 lọ́wọ́ àná sọ́tùmọ̀ ìdá àyà 64 lọ́wọ́ àná sọ́tùmọ̀ ìdá ọkọ̀ látìrì yẹ̀wù ká musa ọkọ̀ látìrì yẹ̀wù gbé fún kọ́kà táàkà òní ni. ọkọ̀ látìrì yẹ̀wù dùn yàdùn ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ní ọ̀rọ̀ táwọn yẹ̀wúdí sọ jáde lẹ́nu wọ́n ń sọ ń jọ náà. nígbà wọn jẹun yó tán nígbà tẹnu tẹnu wọn sí tí wọn jẹun yó tán ẹ pé téèyàn bá ti jẹun àjẹjù ńgbà míì yẹn máa ṣeré bẹ́kùnbẹ́kùn ìgbà yẹn lèyẹn máa rọ́ lọ́hùn-ún fín lọ́lọ́ máa fi ṣe bí pẹ̀lú míì kíyàwó lè jẹ́ kó lè gbọ́n. àwọn yìí wọ́n ń gbádùn ọlọ́wọ́ bá lékè ọlá kẹ́ wọn ó fún wọn nímọ̀ ó fún wọn ní gbogbo ẹ̀ wọ́n wá ń sọ ọ̀rọ̀ ọwọ́ ọba ọwọ́ ọba ṣe ni ọwọ́ tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run tí ò ní tó le fún yàn òun náà sọ táwọn náà sọ wípé iná àfàkì ṣùgbọ́n ká wo bọ́lọ̀wọ́ bá àlékọ́ láti bínú sọ̀rọ̀ sí wọn bí ọlọ́wọ́ bá àlékọ́ láni tí wọ́n sọ yẹn kóró gbá ó lẹ́nu wọn gún láti àìdíyìn àwọn lọ́wọ́ wọn rọ sókè ohun ọwọ́ wọn gbogbo àgbákò ayé ní òsì ọwọ́ wọn. ìbínú ọlọ́run kọ́ máa jẹ́ ìbínú òun ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn látara tí wọ́n sọ yẹn. bàlíyàdá àwọn bàbá tó sọ náà. Ah, ìkẹlẹ ń sọ yìí ìrà nẹbì ń sọ fún wọn jẹ́ ká máa yí pé ọlọ́run nǹkan gbogbo ní. ọwọ́ òun nǹkan gbogbo gbà ní. bẹ́ẹ̀ ká tó lọ àyà yìí náà

ẹni pé ọ̀rọ̀ yẹn bí ọlọ́wọ́ bá nú ọlọ́wọ́ bá àlekọ́lá bínú sọ̀rọ̀ sí wọn pẹ̀lú ohun tí wọ́n sọ yẹn ó mú kọ́lọ́wọ́ bá àlekọ́lá kó bínú sí wọn lórí ẹ̀ jàmá eléyìí náà ọlọ́wọ́ bá àlekọ́lá ó bínú sí wọn lórí èyí tí wọ́n sọ yìí náà kọ́dà ìbínú tó ju tèyí tá a kọ́ka yẹn lọ wọ́n ní jọ́ náà. pọ̀lú iná lọ́rọ̀ bàbí rúùn wà láàrin agbóníyá. wọ́n láwọn lọ lọ́rọ̀ olówó abẹ́rẹ́ nǹkan dèdèrìn ẹ máa wo dèdèrìn gbogbo abẹ́rẹ́ pé nánú fúkọ̀rá ìlàlá ọlọ́run bá àdékọ́lá pè wá bẹ́ẹ̀ ó láwa ni fúkọ̀rá àwa là ń béèrè bùkátà sọ́dọ̀ òun ọlọ́run tí ò béèrè kankan lọ́wọ́ wa. ẹ̀yin ilé máa béèrè bùkátà ẹ̀yin ilé ní bùkátà sí mi ọlọ́run èmi lọ́ba ń rọ̀ àwọn lọ lọ́rọ̀ ọlọ́ni tí wọ́n sọ lọ́rọ̀ yẹn a ti kọ́ lẹ̀ èyí tó wá sọ yẹn nìkan kọ́ ló múyà jẹ wọ́n wọ́n tó sí àwọn aburú míì ká tó sọ aburú eléyìí tí wọ́n ṣe yẹn kí ló bí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ni wọ́n fi sọ yí pé nánà àgìníyà níbi wọ́n ti fọ́nú tó ṣe pé eléyìí náà máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì lè tó jẹ́ mùsùlùmí o kọ́nà kó sànú wa láti sọ fún wa yìí pé a bùkátà mọ̀ a sì bùkátà lọ gbọ́ ẹ̀sìn láwọn àyè tó jẹ́ pé ìmọ̀ ọba ìlànà nẹ́bì eléyìí tó kanga òun mi ìmọ̀ ẹ̀sìn yóò ṣe bẹ́ẹ̀ wọ́n dà ń wọ́n da nǹkan rú mọ́ wa lọ́wọ́ o torí pé kíni torí wípé àwọn eléyìí náà ìmọ̀ kan ní bẹ lọ́dọ̀ wọn nǹkan kan ni wọ́n gbọ́ lọ́ba sapá wọn lórí náà sọ eléyìí arákùnrin kan bẹ láàrin wọn ó nímọ̀ púpọ̀ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ní àyà wọ́n nígbà tí aya kan sọ̀ kalẹ̀ nínú alukur'an àwọn aya yẹn ọ̀dẹ̀kọ́nà tọ́lọ́ ọba àdìkọ́lá fi mú wá ọ̀pọ̀ nínú alukur'an ọbẹ̀ tó bí ààyè bíi mẹ́fà tọ́lọ̀ ti sọ àyà tó kó wàhálà bá wọn yìí ó fẹ́ tó bí ọ̀nà mẹ́fà tọ́lọ̀ ọba àlejò láti sọ ó sọ mí bí uslubul khabar ó sọ mí bí uslubul istifan ó sọ mí bí uslubul shart pẹ̀lú àwọn àsàlìbù wọ̀nyí kílẹ̀ ta pè ní sùlùwùn kọ́bọ̀ pẹ̀lú pípa tí yàn fún yàn nírò ẹni tó bá ṣe nǹkan báyìí o àwọn tí wọ́n ṣe nǹkan báyìí o ẹ̀san báyìí ni ó wà fún wọn ẹ̀gbẹ́ fún wa nírò ni. omi nǹkan lọ sọ fún wa yìí pé tá o bá se báyìí nǹkan báyìí ni ó wà fún ọ. omi yìí sì ń sọ ní sùlùwùn amò ẹ ṣe báyìí kẹ́ ẹ lè gbẹ̀san báyìí. ìyẹn ni. Aya tọ́lọ́wọ́ bá àlékè ọlá ń sọ fún wa nínú al Ó wá nínú Súratul Baqara. Ó wá nínú Súratul Maida. Ó wá nínú Súratul Adid lọ́nà méjì. Ó wá nínú Súratul Taghabun. Ó tún wá ní Súratul Muzammil. Tinú òun ni Aya 245 yìí pé ní hasana. الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا فيضاعفه له أضعافا كثيرا والله يقبل ويبسط وإليه ترجعون ọlọ́ọ̀bá Allah ó sọ fún wa ní ta lẹni tí ó yá òun ọlọ́run ọba lówó lọ́nà tó gbàdá abẹ́rẹ́ nǹkan ọ̀nà wo lọ́nà tó gbàdá tọ́lọ́run ọba àlekọ́ láti ọ̀yẹ́ pé wọ́n fẹ́ yá òun lówó ọ̀nà tó gbàdá òun náà ni ìnáwó téèyàn owó téèyàn ń ná sójú ọ̀nà tọ́lọ́run hmm? owó téèyàn ń ná sójú ọ̀nà ọlọ́run téèyàn ń ná abèlè ọ̀nà pẹ̀lú torí ọlọ́run ló bí náà wọn là ń hasana. ó retí wípé torí tó fẹ́ gbà torí pé kó o ní twenty naira lénìí kó o lè retí pé tí wọn náà bá owó lọ́dọ̀ rẹ̀ kó o máa retí forty naira kìí yẹn ọ̀nà nídìí torí tọ́ pé á ah, ẹni yìí àsìkò tọ́wà bùkátà ìnáwó nítorí ọlọ́run kódà tó ní máa ti náà bá kó fún mi àbíjọ́ tí o bá bá ti rárá kọ́dún asa nẹ́ni yẹn pé ó oh, ti ẹ̀ bùkátà pé njọ́ ó ti ẹ̀ máa bẹ́lẹ̀ ọlọ́run ò ti ẹ̀ níjẹ́ wo ní ìrírú ẹ̀ gan kò yé bẹ́ẹ̀ bá ti ti ń ṣe ọlọ́run lè ní kú ọmọ bùkátà rẹ̀ njọ́ tí wọ́n bá máa ní ìdí bùkátà gan ọlọ́run kà máa gbé wá lọ́nà tó ní nàkà lọ́nà tó ní nàkà máa bọ́ gbé àánú rẹ̀ yẹn wá ta tí ó yá òun ọba lówó lọ́nà tó gbàdá ẹ wọ́n ọba ti gbọ́rọ̀ kalẹ̀ èyí ò wá kódà àwọn wọn pé ẹni tí ẹni tí ò lówó lọ́wọ́ tó tún wẹ́ tí ó yá lówó Amẹ́ríkà ọ̀rọ̀ ẹ̀ dàrú wọn lọ́wọ́ kò yé bẹ́ẹ̀ ni ó lè dàrú yẹn sọ ó lè dàrú wọn lọ́wọ́ láti sọ pé lọ gbálà yé mẹ́ẹ̀sìn lọ́dọ̀ àwọn tó yé tọ́ba ẹ̀pẹ́ lárúbáwá nìkan náà nìwọ náà kàn bọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lé kéwú ó lè dàrú mọ́wọ́ náà o torí pé bọ́rọ̀ si wá sánpáná òun náà nìyẹn pètè alẹ́ntì ọ̀yà ọlọ́run lówó lọ́nà tó gbàdá tó o bá ti wàrà èyí tó tẹ̀lé pé fáyù dọ́ ifá wúlẹ̀ wú àti ẹ́bánkẹ̀ fi rọ́ èyí tó wá tẹ̀lé wọn wá yá wọn kódà tá a bá tún sọ́ra pẹ̀lú àyà yìí náà ẹlòmínú ọlọ́run sì sọ wípé òun ó fún wọn ní àdìpèlé àdìpèlé yìí náà sì ní jẹ́ èrè kí ní jẹ́ kí ni o náà ní jẹ́ rìbá àdìpèlé lágbèjú ni sọ yáyàn lówó ọyáyàn ní fifty thousand ọwọ́ ní tí o bá ti san padà o tí o bá ti san lẹ́yìn oṣù márùn-ún sixty thousand yóò fi san rìbá náà nìyẹn èlé ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá lè kọ́ lọ́wọ́ ẹni tí ó yá òun lówó kó ṣe pé ńgbà tó wọ́n bá padà san fún tó wọn ọlọ́run lápẹjúwe nísìn wọ́n tọ́ ọ̀nà fifty thousand tó jẹ́ ọ̀nà tọ́lọ́run ọlọ́run wa ní tóun bá fẹ́ bọ́ tóun bá fẹ́ san fún ọ padà òun san ní ìlọ́po bíi tan seventy lòun fi san fún ọ padà àbíkẹ́ni seven hundred jáde ìlọ́po seven hundred sábò mẹ́à lòun fi san fún ọ padà sẹ́wọ̀n pé tiẹ̀ ń tiẹ̀ wá kọjá bẹ́ẹ̀ èrò pẹ́ nìkan lè gbé èlé kalẹ̀ kọ́ lọ báwọn kẹ́nìkan lọ gbà láéláé kò ní òun ní dákun òun ní di one thousand one tó bá ti san padà seven hundred thousand ló fi san ah one thousand ẹ rò pé nìkan yà díẹ̀ èyí wọn fi hàn pé ọlọ́wọ́n ọba àlekè ọlá a lè fi a lè fi èlé tọ́lọ́wọ́n ọba a gbọ́dọ̀ kọ́kọ́ fi kọ̀ǹpíà rẹ̀ pẹ̀lú èlé táwọn èèyàn yẹn ní kátẹ̀kọ́ ìtumọ̀ tó bẹ́ẹ̀ tù nìyẹn ṣùgbọ́n ọlọ́wọ́n ọba àlekè ọlá sọ eléyìí pẹ̀lú tọ́lọ́wọ́n wáwí yẹn ó ti fi hàn wáyé pé kèé ṣe èlé tèyítẹ́yìn jẹun lọ́lọ́run sọ o ẹ̀san tí ó san wá lọ́gbà lérò fún wa ní sọ fún wa o ọlọ́wọ́n bá àlekè ọlá sọ eléyìí nínú súrà yìí èyí ohun tí wọ́n wá gbọ́ pọ́nà lówó ẹ̀ta ni ó yá òun lówó tọ́lọ̀ ń wí báyìí eléyìí ti dà mọ́ làákà yìí wọ́n pé ẹni tí ò lówó lọ́wọ́ lọ́lọ́run tí wọ́n ẹni tí ó yá lówó kò mọ̀ pé èyí tí ń sọ yẹn àárín ara wa náà ni ìyẹn ni pé ọmọ ìyá rẹ tó ní bùkátà tó yá lówó àbó ogun àbó ṣèrànlọ́wọ́ kan fọ́mọlàkejì rẹ ntọ́nà ọba àlejò ọlágbà lérò pẹ̀lú pọ̀ yá òun lówó náà nìyẹn kí ló fẹ́ fowó rẹ ṣe ṣebí wọlé nídìí owó ìwọ lọ fẹ́ ra nǹkan kí ló fẹ́ rà ṣebí níta àbí owó káàkiri nípa fẹ́ ra nǹkan náà ni àbẹ́ ẹ̀kọ́ ni níta fẹ́ ra nǹkan náà làbí owó káàkiri ọlọ́run nídìí nǹkan kẹtọ́ fẹ́ rà àlùkò yúùmù ni kí wọ́n pè é àlùkò yúùmù ọba tó dá dúró fún rẹ̀ tí ó béèrè kò fara tí nkankan kò ní bùkátà sí nìkan àwa la ní bùkátà wa. torí ìdí eléyìí wọ́n gbọ́ yẹn ó bá wọn làwọn sọ fún ìwà lọ́nà tọ́pọ̀ tínú Suratul Maida ìyẹn wá fìsúbù sharp ó ní láyé ní akọ̀ǹtò sọ́lá tàwa àyà twelve nìyẹn. ọlọ́ni tẹ́ ẹ tẹ́sì yọ sàkábò ti yẹ kẹ́ yọ. tẹ́sì nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ mi tí mo rán sí yín. tẹ́sì kún wọn lọ́wọ́ ẹ̀ríkà tẹ́ kún wọn lọ́wọ́ lórí iṣẹ́ dáwà tí wọ́n ń ṣe. tẹ́sì yáwò wọn lọ́wọ́ ọba lówó lọ́nà tó gbàdá ẹ̀rí. ó ti yára mi ò tẹ yá òun ọlọ́wọ́ wọn lọ́nà tó gbàdá. tẹ bá lè ṣe bẹ́ẹ̀ òun ọ̀ máa pa àwọn àṣìṣe yín owó sì tún yín wọ àlìjánà. àlìjánà dákẹ́rẹ́ mọ́tò ọ̀ máa sàn Súrátọ̀lá Adid, Aya ẹlẹ́ẹ̀kọkànlá. Ẹ̀rí pé yàn àti tòkè náà tún ṣe yìí. Ọlọ́ọ̀bà àlekọ́ látà lẹ́ni tí ó yà ń lówó lọ́nà tó gbàdá kó wọ́n dàdì pèlè rẹ̀ fún. Ẹ̀san tó jẹ́ ẹ̀san ẹni àpọ́nlé, ẹ̀san tá a san fún yàn tí ó tún gbà lórí ẹ̀ yóò wà fún tọ̀hún o irú ẹ̀ náà tún wà nínú sọ́látọ̀ àdídì yẹn bá kanáà láyà ayétí ìyẹn wá bí òsìlúbò lè kábàr bí òsìlúbò lè kábàr kódà máa tàwùkìdì lè kábàr ọlọ́run tún kábàr yẹn nípa ó ní iná lùmùsọ́díkì ní wà lùmùsọ́díkọ́ tó wà kúrò lọ àkọ́rọ̀dọ̀ ní àṣánà. iná lùmùsọ́díkì ní wà lùmùsọ́díkọ́ tó wà kúrò lọ àkọ́rọ̀dọ̀ àṣánà ọlọ́ni ẹ̀ láwọn tí wọ́n gbà mí gbọ́ lódodo àtàwọn tó gbà mí gbọ́ lódodo lóbìnrin lọ́kùnrin àtòbìnrin tí wọ́n tún wá ń yá òun ọlọ́wọ̀n ọba lówó lọ́nà tó gbà dá wọ́n dàbí pèlè ládá tí wọ́n gbà níbi pé wọ́n yá ọmọ làkejì wọn lówó wọ́n ràn ọmọ làkejì wọn lọ́wọ́ wọ́n ná owó sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ládá tí wọ́n gbà wọ́n lọ́wọ́ ọba dàbí pèlè rẹ̀ fún wọn ni. wọ́n rà ń àjòrò ń gbàrí kódà ẹ̀san ẹni àpọ́nlé láti sọ fún wa ọlọ́run tún sọ ọ́nù tó àtòtà gọ́ọ̀bùn àyà 17 gbogbo sártì nìyẹn ta lẹni náà tí ó yá òun ọlọ́run ọba lówó lọ́nà tó gbàdá kóhun ọlọ́run ọba àlékè ọlá kóhun ó lè dàdí pèlè rẹ̀ fún yín kóhun ọlọ́run ọba ó sì tún lè ṣàforíjì fún yín ẹ̀wù kan àwọn ọ̀nà tọ́lọ̀ gbà sọ̀rọ̀ ẹnìyẹn o. ọba tí dúpẹ́ fún ni ni ọba onísùúrù ni tinu suratul muzamil yáyà twenty wàkìmù sọláta wa tu zakata wa akérèdùlọ akọrọdọni hasana. yìí wá bí usubul amúr àṣẹ nìyẹn. ọ wa láṣẹ ni ẹ máa gbẹ́nu dúró ẹ máa yọ sàká. ẹ sì máa yára yín lówó láàrin ara yín lọ́nà tó gbàdá. ẹ bá nìkan ẹ máa yá ẹ wọ́n ìtumọ̀ pé ẹ yá òun ọlọ́run lówó lọ́nà tó la tó kọ́ lóun fẹ́ rà ọlọ́run yẹn ọba àdìgbò láti sọ pé òun ọlọ́run ọba òun bùkátà sí nǹkan kan lọ́dọ̀ yín ẹ̀ ṣe wọ́n á ní kí ọlọ́run bùkátà ọlọ́run bùkátà sí nǹkan kan ju pé láàrin ara yín ẹni tó ní bùkátà kan tó ò ṣe fún yẹn náà ni ò ṣe fọlọ́run ẹni tó ní bùkátà tó ṣe fún un náà ni tí wọ́n kó ṣe fọlọ́run ètò pàwọn lórí nì pàápàá jùlọ ẹni tó jẹ́ olórí wọn jọ́ náà lọ́hùn tí wọ́n pè ní fanhas bunu azura Fanihas bónú mọ́dá bónú azura òun ni olórí àwọn àfa àwọn yẹ̀wúdí lọ́dún náà tọ́gbọ́ àyà yìí pé mọ́nsálẹ̀ bí yòókìrìdò lọ́ àkọ́rọ́dọ́ ní àsànà tọ́gbọ́ àyà yìí tọ́wá sọ́njọ́ náà lẹ́nu rẹ̀ aláwájì takabur wàtàjárò ní ti ìgbéraga sọ́lọ́n àti kéèyàn orí rẹ̀ ń rí wípé ẹnu mi yá sọ̀rọ̀ abẹ́rẹ́ ìgbàsẹ́ pẹ́lú mi máa ń láyà sọ̀rọ̀ kó mo láyà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni fanahatu yìí ń jọ náà gbónú azura tọ́jú àfa àwọn yẹ̀wúdí ń jọ náà ni wọ́n lọ kọ́kọ́ sọ̀rọ̀ yìí wípé ní inna Allah bakir ọlọ́wọ́n ọba yín tẹ́lẹ̀ fẹ́ máa sìn ẹ̀yin mùsùlùmí òun náà kọ́ ọba ọba tí ò ní kankan ọba tí ń sọ tíra yín pé kí ni o. من ذا الذي يريد الله قرضا حسنا ta ni ó yá لنا lọ́wọ́n ba lówó lọ́nà tó gbàdá kóhùn wá fún ní àdìpèlé abẹ́nìga àwọn òtí ẹ̀ fi yíhun kún gan wọ́n kà mú ẹnu ẹ̀yọ̀ kátà bẹ́ẹ̀ lónìí tẹ̀mẹ̀ pẹ́ ni tí àbá wọn lẹ Yorùbá wọn lẹni tí ọba jogún kógún kí ni ṣe ìtàkìtà ni ó ẹni tá a fẹ́ jogún kógún ìtàkìtàn ni ó máa pa ìtàn tí ó fìdí múlẹ̀ àwọn fẹ́ẹ̀kì ìtàn náà ni ó máa sọ. kí làwọn àwọn olóyìnbó máa ń pè wọ́n máa ń pè lóko kan wà ní ìtàn tí ìtàn tó pa yẹn irọ́ ló kún bẹ́ẹ̀ èyàn láti mùsọ́lá wọn ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ nìyẹn wà ní historical fallacy bẹ́ẹ̀ ni mo sọ nìyẹn historical fallacy irọ́ ní ń pa ìtàn tí ó fìdí múlẹ̀ ni torí pé kíni torí pé kókó ńlọ bẹ́ẹ̀ jẹ ayé àtọ́nà ọba àlejò ọlá sọ ẹ̀ ẹ̀ ṣe kàyókù délẹ̀ tẹ̀ kà wá mú orí lásán pé máa ń gbẹ̀lẹ̀ bí yóò kiri dùn lọ́wọ́ wà á kiri tó lọ àkọ́dọ́ àṣànà ẹ ṣe sọ yìí tọ́nà ọba àdékọ́ láti kún pé ẹ ẹ̀yin náà lẹ rẹ̀ tẹ́ ẹ bá ti ṣe àwọn amúhùnmù ikú ọlọ́wọ́n ọba àlékẹ́ ala aláìní ni ọlọ́wọ́n ọba àlékẹ́ ni tí wọ́n sọ yẹn sanaki túbú máa kọ lù tí wọ́n sọ wọn àkọ́ láti gbogbo owó onísọkúsọ torí pé ọbẹ̀ gbowó lọ́wọ́ àwọn ọwọ́ ọmọ bó ti yí àdìsá nẹ́bì lọ́rùn torí pọ̀ fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn sànà kìtùbù máa gbogbo ń tó sọ yẹn wọ́n kọ́ lẹ̀ o. ẹ wàá mọ̀ ìpẹ́tọ̀ èyí tó yẹ kí wọ́n á burú jù ọlọ́run sọ ọdún tó jọmọ́ kẹ́lìmọ̀ yẹn kan nínú súrátù yàásín tó sọ yìí pé wà ná kìtùbù máa kọ́ tàmú àdìsá aláàtárì yìí nusratu yasin nusratu yasin lọ́wọ́ náà ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ eléyìí pé ní tí wọ́n sọ ìyẹn ní tí wọ́n sọ lọ́rọ̀ yẹn àkọọ́lẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ ọ̀rọ̀ tó sọ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn nígbà tí wò tó sí má bó ti sọ báyìí ó ní lápá lẹ́mìí àwọn kan ó sì dúró lẹ́mìí wọn. ìnáná ń lọ sí ìmọ̀ òòtà wà náà kó tó وكل شيء أحصيناه في إمام مبين آية yẹ kó máa bá èmi àti ẹlẹ́rù ọlọ́wọ́ bá lè kí ọlá sọ fún wa yí pé àwọn ọlọ́wọ́ bá máa kọ́lẹ̀ gbogbo tó ń kálukú yín tẹ́ bá tì síwájú gbogbo tó ń kálukú yín produce sáyé gbogbo àwọn slang oríṣiríṣi tó jáde gbogbo ọwọ́ tó ṣe pé aṣọ tí wọ́n náà tún mọ́ proud pé aṣọ yẹn mi ò rí sáà yẹn bìkan ìbí mọ́kọ́ wọrú ẹ̀ tó sì fi ń ba ayé jẹ́ ọ̀rọ̀ yẹn mi ò gbọ́ lẹ́nu ẹnìkan ìbí mọ́kọ́ sọrú ẹ̀ tó sì fi ń ba ayé jẹ́ ìṣe yẹn ẹnìkan ò serú ẹ̀ ìbí mọ́kọ́ serú ẹ̀ táyọ̀ sì fi ń ba ayé jẹ́ bẹ́ẹ̀ náà ni nídàkejì wọ́n tó bá ṣe ìtọ́ dáa náà ṣùgbọ́n akákàlọ́ mọ̀ pé ní Islam kò sí tuntun kankan tó bá jẹ́ pẹ́sìn bá ní kíni o tàwùkìfì yà lọ́rọ̀ ẹ̀sìn wa amúrán tàwùkìfì yòn ó ti níbi agbélé tọ́ba ti tẹ́ bọ́lọ̀ ti gbé kalẹ̀ láyé kó bá lù wọ́n ìgbà lọ́wọ́ rẹ̀ èyí tù wà mẹ́ ṣáàtù kọ̀bùlù amẹ́lì nìyẹn tọ́ba ti tẹ́ bọ́lọ̀ ti ní káfí òní kò lè jẹ́ tẹ́wọ́ gbà ṣùgbọ́n bí tí wàá wù kó rí èyí wá lè ṣe àwọn nǹkan kan tó yẹ kó bẹ́ẹ̀ nìkan táwọn yẹn lè sàǹfààní ìkẹ́kẹ́ tó fẹ́ dálẹ̀ yẹn ọwá dárú ẹlẹ̀ gbàtọ́ wá kú dálẹ̀ ọ̀fẹ́ ni gbogbo àwọn nǹkan tí mẹ́mbẹ̀ táwọn èèyàn ń gbà ó sì tún san owó sẹ́bà àwọn tó ń ṣiṣẹ́ mbẹ̀ ó táwọn tó ń ṣiṣẹ́ lọ́rùn. ọlọ́ba àforíjì yẹn MK Abíọ́lá èmi ò ó lè tún wà o àmọ́ lásìkò gba títí ẹ̀ tó wà láyé wọn àwọn ẹlòmínà ti ṣe lẹ́yìn ìgbà tó wò sí máa lórílẹ̀‐èdè tiwa kápẹ́lẹ̀ yorùbá wa ń bí ta lè tọ́ka sí pé olówó kan tó wá jẹ́ sí wípé ó tẹ́ àwọn àáfàá lọ́rùn bíi tiẹ̀ yẹn àti ìfẹ́ o àwọn ẹlòmíràn ṣe ń tọ́jú ọmọ ṣùgbọ́n kò sáàárín tó ṣe tó tó tiẹ̀ yẹn là ń sọ o kéèyàn ó sì kọ́dìndín ilé kéwú kó sì gbà àwọn àáfàá síbẹ̀ kó sì máa san owó oṣù léyìí tó tún fẹ́ẹ́ ju yìí táwọn ń gbà lọ lọ́wọ́ àwọn àbá àwọn tí wọ́n lọ bẹ̀ já mọ̀ bẹ́ẹ̀ o bá bá tiẹ̀ mọ gbogbo ẹni a pé ń ni àwọn ṣé ìwà dr lukman lùmí ṣèkó níbi ọtí jáde wọ́n nígbà táwọn ti wà ń bẹ̀ àwọn àbá lè kéwà àwọn pẹ̀lú àwọn tíṣà skul tó wà ní sẹ́kọ́ndì àbí yunifásitì gan wọ́n jọ mọ́ kọ̀ǹfìtì ni léèkéwú tó wà lábẹ́kúta táwọn olùkọ́ léèkéwú sì ń gbé kó abẹ́rìndà téèyàn lè fi máa wá lójoojúmọ́ tẹ́rì pọ́rọ̀ yẹn lọ́rùn kéèyàn lè máa wá látẹ̀kọ́ lẹ́bídè tẹ́rì pọ́rọ̀ yẹn lọ́rùn wọ́n tó bá sì dé ọ́fíìsì àwọn àfa àwọn ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú fíríjì tiẹ̀ ni tí àwọn nǹkan mú wọn tiẹ̀ tí wọ́n máa mu tó tutù ti wà mẹ́ta lè rí àwọn àbá yẹn lè kéwú bí yìí náà wọ́n kálukú wọn ló rúùmù wọ́n nígbà náà báyìí tó bá ti di break time báyìí wọ́n ti ní tíì tí wọ́n sáàfù fún wọn ṣẹbẹ́yìn náà mú àbẹ́yìn orí mú ọlọ́wọ́ jẹ́ iná ọmọ rí mú torí ìdí eléyìí Abíọ́lá ṣe yẹn káwa náà wá wo àwọn product tó jáde ń bẹ̀ eléyìí náà yóò máa jẹ́ ládàbù gbogbo orú àwọn tá à ń sọ yìí nísìnyí gbogbo orú àwọn tó jáde ń bẹ̀ tí wọ́n ń wúlò fẹ́sìn láyé lóde òní nísìnyí Abíọ́lá ọmọ gba kọmíṣà lórí wọn ní tí ò yá àwọn èèyàn eléyìí nítí ò yá àwọn èèyàn nínú ẹ̀sìn wa gbogbo dáadáa kan tó bá ti gbìyànjú tí wọn náà participate ń bẹ bí dáadáa yẹn bá ti ń wúlò láyé bọ̀ bá sí mọ́ dáadáa yẹn wọn lọ bá ọ bẹ́ẹ̀ náà nìdákejì o wọ́n tí wọn náà participate níbi aburú láti mọ sọ́ra ntọ́ba fẹ́ dá sí mọ ntọ́ fẹ́ dá sí o ntọ́ dá sí tọ́ dálẹ̀ ẹ̀rí tọ́ ẹ̀kọ́ padà máa banújẹ́ lọ́jọ́ wájú pé ah èmi náà contribute sí kinní yìí. tábùrù rẹ̀ wá fi ń lọ bẹ́ẹ̀ ẹ́ wọ́n máa kọ́ wọ́n kọ́lẹ̀ o yóò sì wà kalẹ̀ fún ọ fún inú tí wọ́n náà sì nìyẹn. wà á tààrọ̀ ń tọ́lọ̀ ọba àlekọ́lá sọ yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé nígbà tó ọba tó sí mọ́ ntí kìnìún yẹn bá tó ń bí á tààrọ̀ nǹkan yẹn nìyẹn yọ̀mọ̀ lọ́ba ọ wọ́n máa wọ́n tún máa bí tẹ̀lé fún ọ náà ló ṣe ìyẹn ní ìbámu sí àdìsá náà sallallahu alaihi wasallam tánà sọ pé ní ibi àdìsá bá bú rírà tó ní ìdámẹ́ tàbí adam nǹkọ́ta àni amalu ìlàmí ìlàmí salad tọ́mọ yẹn bá ti kú wọn ò ní kọ́ nǹkan kan lẹ̀ fún mọ́kósì nǹkan kan àyàfi nǹkan mẹ́ta sọ́dákọ́tù járíà àyàfi sàárà tó ṣe elmu yòó dábàá obìnrin ìmọ̀ tó fi wúlò báwọn èèyàn gbà tí ò sí láyé wọn ìmọ̀ yẹn dáadáa àwọn èèyàn tó wá wúlò gbà tó ń wò sí má dáadáa rẹ̀ ọmọ lọ́ba wọ́n aládùn sọ́ọ̀lẹ̀ ọmọ rẹ̀ tó fi sáyé yẹ́dì wùlá yẹ́dì wùlá tí wọ́n bẹ̀rẹ̀ wọn bá fún gbàtún òsì láyé mọ́. jama mùsùlùmí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ burúkú ni ọlọ́run la ti kọ́ lẹ̀ kí wọn náà lọ sọ ẹnu rẹ ogun tí wọ́n máa jáde ọlọ́ni máa yẹri bítù minkaolin ńláladé ìrọ̀kíbò ní àfíìd gbólóhùn kan báyìí oníjà lẹ́nu rẹ̀ àfi káwọn mọ̀láyé kọ̀ọ̀kọ́ lẹ̀ kí wọ́n á ní jáde lẹ́nu rẹ̀ kí ní jáde lẹ́nu tèmi náà kó ń kálukú wa ká sọ ẹnu wa o torí ìdí eléyìí ọlọ́ní ìyẹn nìkan kọ́ ni wọ́n ṣe àwọn ẹni tàwí wọ́n tó pa àwọn ànẹ́bí ọlọ́run ọba tààrán sí wọn tí wọ́n jẹ̀bi ikú wọ́n pa wọ́n ìyẹn ló wá fà á làwọn ọlọ́run ọba bí ń sọ fún wọn yí pé láàbí máa sọ fún ọjọ́ gbẹ́dàdì kìí àmà yí pé ìyá tí máa jó ni ìyá aná tí máa jó ni kọ́ máa jẹ́ tí ẹ ẹ máa ẹ máa jẹ́ yó ìyá tí ọ máa jẹ́ tí níjọ́ náà jẹ́ wúlò àdìkì àmọ́ ọyá ẹ máa jẹ́ ẹ máa yó àjẹ́ yóò ní fún yín kò sí pọ̀. ọlọ́ọ̀bà pẹ̀lú tí wọ́n fọwọ́ ara wọn fa ní ọ̀rọ̀ sọkúsọ tí wọ́n sọ jáde lẹ́nu wọn lóbi ẹlòmíì náà ń bẹ lẹ́ni ìgbésí ayé ẹ̀tọ́ dàrú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ní sábàbí ẹ̀ fún kálukọ́ sọ ẹnu ọ̀rọ̀ ẹnu ẹlòmíì òun ní sábàbí ìgbésí ayé rẹ̀ tó dàrú ó ti fẹnu bara rẹ̀ gẹ́ níbi ọ̀dọ̀ àwọn tó yẹ kó ṣàánú ẹ̀ ó ti sọ̀sọ́kúsọ sáwọn èèyàn ó ti hàwọn èèyàn lé mà ó ti bú àwọn èèyàn gbogbo àwọn tó yẹ kó sànú ẹ̀ ẹnu yìí mú bí bíléèdì ó ti fẹnu sọ̀sọ́kùnù sáwọn èèyàn látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ó wá ń fìyà rẹ̀ jẹ́ eléyìí náà lọ́ba àlejò ń sọ yí pé àwọn wọ̀nyí náà a fìyà jẹ wọ́n lásán ìyà jẹ yóò náà yóò ní jẹ́ tí wọ́n bí ọ̀gá sí pé ń táwọn náà sì síwájú ni. àìsàn àlè ìdàbí ọlọ́run ọba wa ọba àlétí ọlá ó lóun ọba yìí òun èé sọba alábòsí òun èé sọba alábòsí fún gbogbo ẹrú ẹ̀rí gbogbo ẹrú kọ̀ọ̀kan ntọ́ba ṣe náà ní ọgbà ntọ́nkálukú bá ṣe òun náà ló ń ọgbà òun èé sọba alábòsí òun ò fẹ́ nìkan o ọlọ́run ọba kìí sí ọba alábòsí lóbi sọ́nà àwọn àmì ẹ̀kọ́ ni mọ́ ní àmìlà sọ́ọ̀lì á ẹni ọba ṣe dáadáa ó ṣe fún rẹ̀ ní ẹni ọba ṣe sàbúrú náà náà lónìí òun ọlọ́wọ̀n ọba àwọn ìṣọba alábòsí o ọlọ́wọ̀n ọba àlekọ́lá sọ́nà àdìsí kúrú sí pé kí ni o ẹni àrọ́mtò zolma ala nafsi èmi ọlọ́wọ́ bá fúnra mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fúnra mi mi sọba alábòsí ẹ̀rí tọ́ba wa rí bẹ́ẹ̀ wàjà àìsù ú bẹ́yìn náà kó mu àrọ́mà fàlà àtàdọ̀ láàmù mo ṣe léèwọ̀ láàrin ẹ̀yin náà o ẹ̀yin náà ẹ̀ má ṣàbòsí fúnra yín o ẹ̀ má ṣàbòsí fúnra yín o torí ìdí eléyìí áyà ta kàlẹ́ ni ó ń sọ fún wa ń tó bíyà fáwọn yẹ̀wúdí. nínú tó bí ìyà fún wọn òun ní sọkúsọ ọ̀rọ̀ wọn bákan náà àwọn ànábì ọlọ́run ọba tá a sí wọn wọ́n hàn lè mà àwọn tí wa má gini ànábì ọlọ́run kẹ wo fún àwọn Yahudi hàn mà Musa náà lè mà hàn Musa na hàn náà lè mà àbí ànábì pẹ̀lú ọ̀rọ̀ sọkúsọ ànábì yìí sáńkọ́ wọn náà lè ma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ànábì ọlọ́run tí wọ́n hàn lè ma anabi lútù hmm? wọ́n hàn náà wọ́n hàn náà lè ma dípò pé àwọn géè ó tẹ̀ gẹ́sí wípé gbogbo àwọn wọ̀nyẹn gbogbo ìmọ̀ tí hàn wọ́n ọlọ́wọ́n bá lè tọ́lá jẹ́ kó yé wa yóò pé ìyá gbogbo eléyìí táwọn sọ̀tà yé ni èyí tó tún jẹ́ ìyá ńláńlá tí wọ́n jẹ́ ń o bá lè ni ká máa jẹ ìyá yẹn àjẹ yó pẹ̀lú tí wọ́n fọwọ́ ara wọn fà àbátí ẹ̀gbọ́n kankan mi yé ma ẹgbẹ́ táwa náà gbọ́ yé ni wípé ká sọ ẹnu wa níbi ìsọkúsọ ọ̀rọ̀ ká sì wa níbi àwọn a dà á lẹ̀ tí ó tún máa di táwọn èèyàn tún máa ṣe kẹ́ni o táwọn èèyàn tún máa fọ́lò nǹkan yẹn lọ lọ́jọ́ iwájú ká wò ṣé ta lè mọ gba aládá lórí ẹni àbí ta lè mọ pẹ̀sẹ̀ lẹ̀ fún wa àbí ọlọ́ba ta lánàá nù ẹ̀ eléta awílò nìkan lọ́n kó ló ń sábì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwátá wí àtàwátá gbọ́ àtiwọn àjídùn fàlà àtẹ̀kẹsà lọ́n àtiwọn àjídùn fàlà àtẹ̀dẹ̀làmú وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم ترجعون أطيعوا وجدوا ولا تبتلوا أقيموا وزيدوا ولا تظلمون فأنتم إلى ربكم ترجعون فأنتم إلى ربكم تظلمون أتلي تلوى ما سابسي ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ má sọ̀rọ̀ jù máa torí pé ọ̀dọ̀ Ọlọ́run lẹ́ ó padà sí i torí pé ọ̀dọ̀ lọ́run láó fàbọ̀ sí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ má ṣòrojú ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ má ṣòrojú mọ́ ìṣẹ́ṣe ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ má ṣòrojú ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ má ṣe àbòsí mọ́ torí pé ọ̀dọ̀ lọ́run láó padà sí. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته